gbẹmí gbẹmí gbẹmí gbẹmí gbẹmí gbẹmí gbẹmí ọmọ mi o. ìyá gbẹmí ẹni ó ṣe irú ilé á lò pa ẹnìkan abájọ kẹ tó lọ sin ọmọ èmi rẹ àjọ ní ọ̀rọ̀ tá a fẹjọ sọ èmi rẹ nìkan ni. àmọ́ ìbéèrè tí mo ti ń béèrè náà ló máa dá mi lọ́wọ́ mo ní kí lorúkọ ẹ àti pé kí ló dé tó fi jẹun láti ìgbà tó ti dédé. tó bá yá ẹ máa gbọ́ orúkọ mi inú àwẹ̀ ni mo wà nígbà tí ẹ wá gbé mi mi ò sì tíì ṣetán láti já àwẹ̀ mọ́ ẹ rí i pé ẹ ti kàjẹ̀gbọ́n ẹ ti kàjẹ̀gbọ́n ah, èmi jó jẹ olúwa lọ́wọ́ èyí wá gbé mi ẹ ti gbé nǹkan káyì. ẹ wo ẹ bá mi wá oúnjẹ fún tẹ bá rí bí ẹ̀bà tó gbóná tó bá ṣe àmàlà náà ni pẹ̀lú àbùlà ẹ bá rí ẹja kíká ẹ wá ẹ lè ẹ lè wá ìwé tẹ bá rí ṣàkì ẹ ṣà àwọn ṣàkì abọ́ọ̀dì ẹ ẹ ẹ bá mi kó gbogbo ẹ̀ pọ̀ fún yóò jẹ́ kò kò kò fẹ́ràn rẹ̀ sí kò fẹ́ràn rẹ̀ sí ẹ ṣùgbọ́n tẹ bá rí àwọn òkèlè tó gbóná àwọn òkèlè tó gbóná àwọn ni mo ń jẹ ẹ bá mi kó fún kó jẹ ẹ ẹ sì lè fi májèlé yín náà sí o gbogbo rẹ̀ náà jíjẹ náà ni. Yohana rẹ sà. èmi àbáwọn ọmọ olórí burúkú ni ẹ o wojú ni èmi abẹ́rẹ́ mi àti ìlọ́kọ́ náà kò tó dé ọgbọ́n kókó la fi ń wọge ọwọ́ òrìṣà la fi ń wà fín afẹ́fẹ́ lẹ́lẹ́ ló ń san olóde san ló wáyé ẹ̀fúùfù lẹ̀lẹ̀ awọ àwọn òrìṣà òkùnkùn bírímù bírímù awọ àwọn àgbà òní la mọ ọ̀la la mọ ẹnu ẹnu lẹ́sẹ̀ fi ń pèkúrò ojú ọ̀nà. Magic finger. Pastor Paul, gẹ́gẹ́ bí Mr òṣìkà tó fọlọ́run bojú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ Bọ́ọ̀lì o ó pẹ́ bóyá ó ṣe ó máa rí pásítọ̀ Bọ́ọ̀lù gẹ́gẹ́ mínísítà òṣìkà tó fọlọ́run bojú kí ló wá ṣẹlẹ̀. atọ́tún arére pàkóyí bàbá màgánà èmi ẹwẹ́ ń jà. ọ̀tá gbalẹ̀ ẹ̀rín gbalẹ̀ ọna gba kẹ̀kẹ́ mọ́yẹ̀ ó díá fún Ọ̀rúnmìlà tó lóun ó deku wọ́n ní ọmọ deku ó nítorí kíni wọn ní àwọn ọmọ adẹ̀rín ń bẹ lọ́nà ọmọ eku pa fún tó lóun ó ní ọmọ wọ́n ní àwọn ọmọ adègèrè ń bẹ lódò ọmọ ẹja ni wọ́n pa ọ̀tàgbálẹ̀ erégbálẹ̀ ọ̀nà gbẹ kẹ̀kẹ́ mọ́yẹ̀ ó dé fún Ọ̀rúnmìlà tó lóun ó diwìn wọ́n ní kó diwìn ó nítorí kíni wọ́n ní orí kì í fọ́wìn ẹ̀dọ̀ kì í dunwin òtútù ìmẹ́ja lálẹ́ odò bẹ́ẹ̀ ni orí ò gbọ́dọ̀ fọ́ mi ẹ̀dọ̀ ò gbọ́dọ̀ dùn mí orí ò gbọ́dọ̀ fọ́ mi ẹ̀dọ̀ ò gbọ́dọ̀ dùn mí ẹ̀fún ọmọ wọn ní alára eji ọmọ wọn lóde ajérò ẹnìkan ò gbọ́dọ̀ dìbò àrà lókùn bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ká ti ń bẹ lọ́nà ẹ máa káwéré kéké ẹ̀yin ìṣègbè ti ń bẹ lọ́nà ẹ máa jò wèrè bẹ́ẹ̀ ni lọ́lá ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ mọ̀nìgà olókìkí òru ògìní òkè àjà ti ní ní ẹbọ lálá ọkú àrùn jàǹkàjàǹkà báyìí ní ní bẹ́ẹ̀ wù lọ́rùn tájà bá bú àfìdíbọlé yóò yá yóò yá tẹsẹ̀ pẹ́pẹ́yẹ àríta gìrì ní dẹjọ́ yóò ta ni yóò ta ni ni èdè àtúlẹ̀ ẹgbẹ́ ọjọ́ tákèrè ìjòpẹ́ kan bá fojú kanlẹ̀ ọjọ́ náà ní kanlẹ̀ pa bẹ́ẹ̀ gbogbo ọ̀tá alẹ́ gbogbo ọ̀tá òde ẹ máa fọwọ́ ara yín ṣera yín gbogbo ọ̀tá alẹ́ ọ̀tá òde ẹ máa fọwọ́ ara yín ṣera yín lọ́lá ẹ̀yin ìyá òṣòro mọ̀ nífìà apẹran olókìkí òru ògìní òkè àjà tí dá mọ ní kiri láàyè àríta kiri ní dẹjọ yóò ta ni yóò ta ni ni ẹ̀jẹ̀ àtúlẹ̀ àgbọn ọjọ́ tí akẹ̀lẹ́ jò pé nǹkan bá fojú kanlẹ̀ ọjọ́ náà ní kanlẹ̀ pa. bàbá ìlú lè mo lè lọ ọ̀gá mi mo fẹ́ rí kí lè fẹ́ rí wọn fún ibo lè lọ báyìí ọ̀gá ọ̀gá kò yé mi mọ́ o wọ́n kàn dédé dé lórí káńtà ni wọ́n sì ń pariwo àwọn fẹ́ rọ̀gà wọ́n sì bọ́ọ̀nù lé mo ní kán dúró. ẹ ràn bàbá. yóò yẹ o orí rẹ pé. ẹ jọ kí kí la lè ṣe fún yín. a ò ní ṣiṣẹ́ sí i hmm, yóò yẹ o nǹkan kékeré náà mọ̀ bá wa àwọn kan ń bẹ lákàtà yín ní àyè tẹ́ ẹ ti mọ́lé hmm, eh, eh, eh, ẹ bá ń fún ọ lẹ. ọ̀gá mi ò rò pa ní àwọn kankan lákàtà wa tá a ti mọ́lé o ṣé kìí ṣe ọkùnrin tí ó pera ẹ ní òjíṣẹ́ Ọlọ́run yẹn. ayọ̀ ah, ah, ah, orí rẹ̀ pèsè. tí ò ní pẹ́ lọ fojú ba ilé ẹjọ́. àwọn ọ̀daràn yẹn lẹ́ni ká túlẹ̀ tó bá jẹ́ páwọn lẹ́ni ká túlẹ̀ jẹ́ pé ẹ̀ gbádùn. Hmm, hmm, ìgbádùn. bẹ́ẹ̀ ni ẹ̀ gbádùn rárá. bàbá ẹ mọ nǹkan tá a sọ ni àwọn ọ̀daràn tí a fẹ́ gbé lọ sílé ẹjọ́ ẹni ká lọ tú wọn sílẹ̀ kò bófin mu ẹ̀yin náà mọ̀ kò ṣeé ṣe ibi èèyàn ni èèyàn ló sì kọ́ńtẹ́ ẹ kọ́ọ́lẹ̀ ẹ tú wọn lẹ̀. kò ṣeé ṣe. ẹ wàá tú wọn lẹ̀ ìdí tẹ́ ẹ fi tú wọn lẹ́nì wọ́n ní ṣe bí nǹkan tá a bá rí fún ọgbọ́ lọ́gbọ́ máa ń gbọ́ èyí tá a bá sì wí fún ọgbà ńlọgbà máa ń gbà ọ̀rọ̀ tí òkété bá balẹ̀ sọ nílẹ̀ máa ń gbọ́ ó túmọ̀ sí pé n tí bá sọ fún yín ẹ gbọ́dọ̀ gbọ́ ọ̀gá ọlọ́pàá ẹ ló bá ń kún ọ jáde fẹ́ kún ọ lọ́lé. ọ̀gá ọkọ̀ wọn. yes sir. Ah, ẹ káre. bàbá ṣé kò jù bẹ́ẹ̀ yẹn náà lọ. kò jù bá. àbọ̀ lẹ́yìn náà wàá múra wá báyìí sí àgọ́ ọlọ́pàá lọ́sàn-án gangan. èmi ò sì ti àákà kún nǹkan bàbára. ṣé kò rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ ara wa náà ni ọ̀rẹ́ yín la jẹ́. ọ̀rẹ́ yín la ah èmi èmi ya wèrè kẹ wèrè mo ríra mi mo rìn báyìí lẹ́gbẹ̀ẹ́ títì mo wá tó sáré mo kọjá mọ́tò mo tún padà mo bọ́ mo gbé mo lọ bókí jẹ́ ṣé kìí ṣe pé ètè àwọn ọ̀tá fẹ́ ṣe lé lórí báyìí. dádì mi kí ló ṣẹlẹ̀ àti ìta ni mo ti ń gbóhùn yín ẹ sọ pé ẹ̀yà wèrè. dáàdì kí ló ṣẹlẹ̀. ṣé kí gbọ́ nǹkan tí mo sọ. mo gbọ́. mo má jẹ́ má wọrí ṣùgbọ́n má wọrí àlá lásán ni mo kàn lálà ni a máa gbàdúrà. ṣé ẹ̀ ní lọ bá rẹ̀ bí adésọjí báyìí kó tiẹ̀ fún yín ní àwọn ọmọràn díẹ̀ torí alátẹ̀láì kò dára rárá o skul yẹn kò yẹ kó o tètè máa gbàgbé nǹkan o ti ń tètè gbàgbé nǹkan jù tí o ti gbàgbé pé ìrìnàjò ìgbésọ̀ gidi lọ sí Jerusalem. òtítọ́ ni o bóyá kẹ̀dẹ̀ pè wọ́n lórí fóònù. máa wò ṣe máa lọ tẹ̀ máa pè wọ́n wọ́n máa ṣe àṣàmẹ́ǹtì ẹ̀ ṣe àṣàmẹ́ǹtì ẹ̀. lọ́hùn. gbọ́dọ̀ ya wèrè pásítọ̀ Túndé sì sọ wípé tí mi ò bá fi ọmọ mi nílẹ̀ kan fi ṣe tutù tí mi ò bá fọmọ mi dá má jẹun wípé màá ya wèrè ah! kí tiẹ̀ wá lèrè mi náà kí gan-an lèrè mi ah! ah! ìjọ tá à ń sáré torí ẹ̀ sáré ìjọ ògbòrú kò tiẹ̀ síjọ mọ́. Hmm. ọkùnrin náà ọ̀kárì kangudu kangudu ọkùnrin à ń gbé lọ́rùn ọ̀jẹ́ ọ̀tá kókó múránṣẹ́ hmm, ọ̀kárì ọkùnrin méjìlá tó wá parapọ̀ tó wá di kan ṣoṣo ọ̀kárì ọ̀kárì. ewé ń jẹ́ máa kì mí èwe ń jẹ́ máa kì mí rárá kí ló ń fi máa sùn nínú àgọ́ ọlọ́pàá èmi pásítọ̀ mo gbìyànjú àti pòórà mo gbìyànjú àti dìde mo ṣe mo pariwo mo pègèdè mo ní ọ̀fẹ́ gbẹ̀mí rìn mo tẹsẹ̀ mọ́lẹ̀ ọ̀fẹ́ ọgbẹmí ẹ lágọọ ọlọ́pàá kí ló ṣe ọ̀fẹ́ ewu ń jẹ má kèmí mọ́ ó ti gbàgbé ni báwo ni pásítọ̀ Paul pásítọ̀ yẹgẹ ránṣẹ́ Ọlọ́run àlàyé ṣe máa sùn lágọọ ọlọ́pàá Ọlọ́run ló pè mí má kèmí mọ́ kí ló ṣẹlẹ̀. àárín tó jú sómi náà ó tó jú sómi àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n ní tí ọba sí ẹsẹ̀ tó sí àjànàkú àìrẹ́rin rìnrà lórí àtẹ ah, nígbà tí èmi náà sì wá ṣèwádìí mo fowó kan kéèjì mo ṣèwádìí n ò tí ì ríbi kankan àgbé e kà ó ṣe mí kìjì àárọ̀ ara ṣe mí tí ìbàjẹ́ kó o bá jẹ́ ìwé. mi ò jẹ ìwé ìwé ń mo ti mọ̀ pé ibi tó máa já sí nìyẹn mi ò ní farabalẹ̀ mo ní mi jẹ ìwé tẹ̀sán ti tó. Hmm tí ẹ̀yin onífààbò ní agbára ìbá ti rí pé ó ti fẹ́ gẹ̀ẹ́tì tẹ bá rí pé ti kó ẹ ti nà ẹ ti rí pé ó ti fẹ́ dàrú láti wá dá ẹ̀bi sọ́dọ̀ ẹ tẹ́ ẹ fẹ́ ṣe nǹkan fún ẹ wá sọ pé ó jẹ ìwọ ewé ń jẹ ò lè kà mí mọ́kànnà èmi ò jẹ gbogbo tó yẹ kí n ṣe ni mo ṣe kí ló ṣẹlẹ̀ tó sọ mí. má sọ pé kí n fìyẹn sílẹ̀ mọ́ ah! mo ní tí àwọn ọlọ́pàá bá débi báyìí tó bá ní you are under arrest tó bá dúró tó bá kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọn sọ́wọ́ tó bá kó sí mi lọ́wọ́ ó máa wọlé tí bá jẹsẹ̀ mọ́lẹ̀ mi lè sáré ó wá ní kí n fi yẹn kò yí ọ ni n tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi farabalẹ̀ farabalẹ̀ tó bá tó ní kí n farabalẹ̀ máa bínú ewé ń jẹ́ tó bá tó ní kí n farabalẹ̀ máa bínú. Paul hmm? bí ló sì ta ni ṣé mi ni Paul pásítọ̀ Paul lórúkọ mi èmi pè ní Paul you call me pastor Paul pastor Paul lórúkọ mi pastor yege jigijigi. ọmọ èké ò mọ ogun òun pè lẹ́fọ̀. ṣé mi lọmọ èké. ṣé mi ló bínú sí ọgbàgbé ni èmi mo yọ kúrò nínú gálágalà àwọn ọlọ́pàá láti wípé èmi mo fi kẹ̀kẹ́ ayé tí mi gbé ọ kúrò níbi tó wà ó ṣe bínú sí ẹ lọ jẹ́ ń sọ fún ọ ẹni bá máa ti dé olùnàgún ọmọ àti lu ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe ń pè gèdè yẹn tẹ̀ ṣe mọ́ pé fìlà orí yín fẹ́ jábọ́ ẹ farabalẹ̀ ẹ rà pè gèdè kẹ́ wọ fìlà yín dáadáa ẹ kán lọ́mọkùnrin kún lójú ogun bẹ́ẹ̀ ẹ kán báyìí lọ́mọkùnrin kún lójú ogun. ọ̀ máa ń tọ́ ṣẹlẹ̀ hmm. ètò bá sì yọ kó o mú ọ̀fìtọ̀ wa bẹ́ẹ̀ ni là ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọ̀nà ni mo ní kẹ́ máa ṣe. bá a dá agbára rẹ padà tí wọn lóye sì di ọmọkùnrin padà ńlá ń ṣe lọ́wọ́ ẹ̀kọ́ tá a bá yẹn sọ nígbà bá wá ṣe yún nìkan làwọn a máa ṣe ìwádìí tó fà tí agbára yẹn lọ. Hmm, ìyẹn náà dáa àbí. ewé ń jẹ ẹwọ fìlà yín dáadáa ètè kò ti jẹ yìí. orí nǹkan orí nǹkan sórí ọmọkùnrin tá à ń pè ní gòláyàtì bó ti ṣàkọ tó tó halẹ̀ mọ́ dáfídì tó tàpá sí ọlọ́run Ísírẹ́lì tí í ṣe ọlọ́run wa ah, bí òkúta lásán òun ni Dáfídì sọlù lórí bó ti bà lórí báyìí àfi bì ó gbalẹ̀ ni bẹ́ẹ̀ ló lọ yọ idà ó kàn gé orí rẹ̀ ni heu ah, nìkan bó ti gé orí rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹnikẹ́ni tó bá tàpá sí ọlọ́run Ísírẹ́lì bẹ́ẹ̀ ni wọ́n ṣe gé orí rẹ̀ tá ó sì fi orí rẹ̀ ṣe súyà ìwọ náà lọ kà lọ kà nínú ìwé Samuel kìíní orí kẹtàdínlógún lọ kà bẹ́ẹ̀ lọ kà ó rí ni. ẹ káàbọ̀ sórí ìròyìn tó yìí èyí ni láti fi tó yín létí pé ọ̀gárá ọlọ́ṣà ti ń gbéra rẹ̀ ní òjíṣẹ́ ọlọ́run tí gbogbo ènìyàn mọ̀ sí pásítọ̀ Pọ́ọ̀lù àti ìkejì rẹ̀ tìǹà pápá búra lónìí ẹnikẹ́ni tó bá kófìrí rẹ̀ kí o fi tó àgọ́ ọlọ́pàá ah, létí. ànírejò ah, báyìí lọ eh, lórí ìdókòwò ìròyìn fún tọ̀sán. gbẹnu ẹ sọrun. èmi ọmọ yín náà ni ah, àbí ọdún ààrẹ. ṣé kìí ṣe torí ọ̀gára ọlọ́sà ìlú sí ń ṣe jésù sí danieli eh, kí ló ṣe ọ ṣé kìí ṣe torí ohun tó gbọ́ òní inú rẹ ṣe ń dùn ló ṣe ń sọ jésù ṣe eh, ṣé ohun tó yẹ kó o máa sọ nìyẹn ọ̀daràn ó sá kò níbi tí ó ti yẹ kó ti jìyà iṣẹ́ ọwọ́ rẹ̀ òun dunnú inú ẹ̀ ń dùn. kí wàá ló yẹ kí n ṣe àbí ṣé kí wọ́n máa sunkún ni. kí ni ò yẹ kó o ṣe níwọ̀n tó yẹ kó o máa gbàdúrà kí ọlọ́run bá wa tún mú. bá mi ẹ fi gbogbo yẹn lẹ̀ fọlọ́run láti dẹ́jọ́ dádì mi àní mo nífẹ̀ẹ́ pásítọ̀ Paul ṣe. Danieli o tún pè ní pásítọ̀ ni. kí wàá ní kí n tún pè mọ́ àbí iṣẹ́ tún mo orúkọ mi wọ́n lára ni wọ́n dẹ̀ tún mọ́ sọ pé pásítọ̀ Paul lórúkọ mi ìránṣẹ́ Ọlọ́run alààyè ni mí Ọlọ́run ló pè mí abẹ́rẹ́ mi àti ìlọ́kọ́ mi kò tó dí. Ọlọ́run aṣáájú ẹ̀ àmọ́ tí wà àti pásítọ̀ Paul jọ dà. ọ̀kárí. bó o ṣe wí náà lórí ṣùgbọ́n tí mò ń sọ fún ọ ni pé fún iná mi o wọ́n gbàgbé o awúfúnni á tó dání àgbàjàkadì báláwo ni. gbogbo ìgbà tí máa ń wá síbi ṣé mo wọ aṣọ mi wá síbi rẹ. kankan kan báyìí. ìgbàgbé ò lè ṣe mí. kankan là ń rán fáadé tí ah. n tí ì sọ yé mi. ẹ ti gbó nǹkan tẹ́ sọ yẹn bó ṣe máa rí náà nìyẹn ó yé mi dáadáa ní kété tó o bá ti lè rí mu lẹ́yìn tá a ṣe bí wọn ti ṣe tó sì lè rí bí ṣe rí hmm. ó ti tán àkùṣebùṣe. ìyẹn kìíní tẹni kí n lọ mú hmm. wa hmm. tí n bá ti rí kìíní yẹn mú wa ah, ah. agbára mi á padà ah, má lè. fìyún lẹ. a sọ pé ó fẹ́ gbé mi rìn má ṣe bẹ́ẹ̀ má lọ mọ ìlú. <laughs> àwọn ìyá mi ò gbé ọ rìn àwọn ìyá mi ò gbé ọ rìn. ẹ òun kò lù sọ nǹkan bọ̀bọ̀ yẹn sì ń ṣe ọ̀hún ọ̀hún kò rí nǹkan kan sọ mọ́ eh. ó kò máa ń ṣàgídé ni kò sọ̀rọ̀ kí ni kó ló sọ hmm. kí la máa ṣe sóhun kó ló sọ. alàgbà Pọ́ọ̀lù hmm. fìyún lẹ́nà fìyún lẹ́nà yá kọ́kọ́ ṣe tiẹ̀ ná ó hmm. mọ̀ pé igi ti rẹ́ lugi bá <laughs> igi bá sì rẹ́ lugi tó kí ẹ̀ lákọ̀ọ́kọ́ rí <laughs> ajá kọ́kọ́ ṣe yún ná. tígi pásítọ̀ Paul bá rẹ́ lu <laughs> igi kó ló sọ àwọn igi kó ló sọ tí pásítọ̀ Paul máa kọ́kọ́ dáná mm-hmm. tí n bá ti wá dún á wá ṣe bá ṣe máa ṣe tiẹ̀ kó ló sọ nǹkan tẹ sọ́dà ewé ń mo fẹ́ má bínú ẹ̀ẹ̀kan eh, tí mo kọ bẹ̀rẹ̀ sí ní sọ tí eh. mo wú eh, ọmọkùnrin gbọ́dọ̀ lẹ́nu ni òkùnkùn ah, yé mi. ṣe pé bóyá mo fẹ́ yájú ṣé wọ́n bọ́ tẹ tọmọkùnrin ò bá fagídí pọ̀ tiẹ̀ kó fi wèrè sí i ayé yìí òwe ló gbà ló sọ òun náà kí fún ẹ̀ wọ́n ní kí wọ́n máa ṣiṣẹ́ kò yẹn sì gbàgbé ìṣẹ̀lẹ̀ ṣó ti yẹ hmm? na hype. wájú náà làgbà gbà. bẹ́ẹ̀ ni tàwa làgbà. Ah! ẹni abálábà lọ́laba ẹni abáláyé tó bàbá ṣe fún ni orin <laughs> ewé ń jẹ́. ọmọ ọdún mélòó nìyí. ẹ̀yin bọ́ ìṣe ti dà mí o kí ni ọ̀rọ̀ ládàá tẹ́tẹ́ ìbá mi sọ yìí náà báwo ni ọ̀daràn ṣe máa pòórá ní ìkàwọ́ yín. ọ̀gá ló tú wọn sílẹ̀ o. gbẹ́ni sọ́hun ọ̀gá ká má parọ́ ká má jalè oògùn làwọn pípù yẹn ló fún wa ṣojú wa báyìí ni wọ́n fi pòórá. kí ni rádàràdà tẹ́ sọ yìí báwo lọ̀dá wọn ti máa pòórá níwájú ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ààrẹ ìsìnkú wọn. ẹ sà pòórá la pé o a ò kọ́ yẹn mọ́sẹ̀ sà. orí yóò pè rárá you are very stupid for that statement. ọ̀gá bí wọ́n ṣe pòórá níwájú ọ̀gá tó wà níbi tẹ́lẹ̀ náà nìyẹn tẹ́ bá wà ń bẹ̀ kò sí nǹkan kan tẹ́ lè ṣe sí i. now listen i give the two of you twenty-four hours otherwise you will lose your job Is that taken? Yes, yes, sir. Get out of my office. Yes, sir. Out! sir. iná jó dórí ah ó mà ṣe o Pastor pásítọ̀ Paul pásítọ̀ Yege pásítọ̀ jìgìjẹgẹ pásítọ̀ Evieve òkìnàkìnà tí ń tọ́jú aládìẹ kìnà ó mà ṣe o. bàbá ìtàn fúnra rẹ ọmọ inú ń bí mi inú ń bí mi ọmọ adé born for head wàá support wa ìránṣẹ́ ọlọ́run àlàyé ẹni tábẹ́rẹ́ ti lọ abẹ́rẹ́ ti lọ kọ́nọ̀kù tó di àwọn àwọn sáfà fáfá agbófinró àwa ọmọ. bàbá bàbá kí ló ń ṣẹlẹ̀ wetin dey happen kí ló ń ṣẹlẹ̀ gangan bàbá mi kò yé wa mọ́ ìdán nìyẹn o ìdán bàbá ìdán nìyẹn o. ẹ farabalẹ̀ ẹ máa wòrán tiyín ẹ máa Inestimable. Ah, agbo ni, agbo mi tó tàdé mẹ́yìn, agbára ló lọ́wọ́ wa. Mama na. Okay, Baba. Eh, kí wá ni next move báyìí? Wetin we go do next? Ah, so, good question. Orí ẹ̀ pé ọ̀rọ̀ ló sọ, I've always known you to be a sharp bride. Ṣé bàbá mi wà? Ọmọ gbé mi yẹn, ọmọ tí mo fún níbọn kàwkàw ọmọ yẹn la máa lọ sílé ẹ̀. gbẹ̀mí nìyẹn. ọmọ tó lóun fẹ́ wá síbi tó lóun ní the mentoring ó ṣojú yín. bàbá aṣọ adẹ̀gbẹ́ súnmọ́ ó gbà wá létí nígbà tó dẹ̀ gbà wá létí a dẹ̀ fún níbọn kàókà. ọmọ yẹn gangan ni mò ń sọ. So, àwọn abàbẹ̀ yẹn jẹ́ ni pápápá ló ta ẹ̀. ṣèbí sínú la. àṣàbí yìí yẹn náà. aṣọ gbé nìyẹn ni mo nílò ṣé ó yẹ yín sìn. ẹ kiri bàbá. a ní ìdí aṣọ ẹ̀ kan because mi kàn lè imagine pé èmi pastor paul pastor yege mo wá dẹ̀ tó ń sá pamọ́ fọlọ́pàá àwọn àṣírí yẹn àwọn dèdè rìn tó jẹ́ pé mo fi DPO wọn ṣeré ayọ̀ èmi ni mo wá dẹni tó wá ń wá sínú ilé bí ilé àbẹ̀rẹ̀wò tí gbogbo àga ti yà yìí nítorí pé mo máa sápá ọmọ ìlédúró sílé mọ́ ṣùgbọ́n mo yẹ sọ lẹ́ẹ̀kan alẹ́ farabalẹ̀ ẹ lọ fọkàn balẹ̀. Mm-hmm. agbo mi tàdé mẹ́yìn aṣọ yẹn ni kẹjẹ ká gẹ̀. Mm-hmm. You see no that sign. Ah, sure na go run na na go stone aba beje ni. Baba ẹ lọ fọkàn balẹ̀. Baba. Pastor Paul orúkọ mi. Baba. Bàbá àgbàlagbà. Ọlọ́run ló pè mí. Ó pọ̀ fún ẹ bàbá mi òróró jésù ń gbanu ayé mi ìránṣẹ́ ọlọ́run alàyè ni mi abẹ́rẹ́ mi á lọ kọ́nà kù tó dí abẹ́rẹ́ mi á lọ kọ́nà kù tó dí. bọ́sà bàbá bọ́sà bọ́sà bọ́sà. pásítọ̀ yẹn jẹ́ fún rẹ̀ ọ́. ìjọba gan gbọ́dọ̀. o dẹ̀ sọ pé o tí kófìrí bàbá rẹ̀. rárá sá o ṣe látọjọ́ tẹ́ ti mú wọn dé àgọ́ yín báyìí mi ò tí ì fi ojú mi kàn wọ́n. tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé a máa mú ẹ lọ ságọ́ wa nìyẹn o a máa arrest ẹ títí tí wàá fi jẹ́wọ́ fún wa ibi tán wà. ẹ wò yí fáńgbọ́ mi ìmọ̀ ibi tó wà tẹ́ bá kàn mú mi dágọ̀ yín bẹ́ẹ̀ ni pé kàn fẹ́ fìyà jẹ mí lásán ni o. alpha. ọ̀gá mo ti search everywhere kò sí yàn bẹ́ẹ̀ rárá o ah. everywhere mo ti search. kó dáná ọ̀gá jẹ́ kárí ẹ̀sán. àní àrẹ́sì ọ̀ àní lọ sí àgọ̀ tí a bá ń gbọ́dọ̀ ẹ̀ka fi alẹ̀ mọ́ ọ ṣèbí èyí paul yẹn náà ìgbà tá a délẹ̀ kò síbẹ̀ èmi kàn wọ́n pé ká alẹ̀ mọ́ bóyá ó tẹ̀ máa ní àwọn information kan káàdì fún wa oyè mi. a máa dáríjì ẹ ṣùgbọ́n ní kété tí o bá ti gbúrò wọn kó kàn sí wa ṣùgbọ́n o ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó yá mo jáde ká fún ẹ ní fóònù nọ́mbà wa zero seven zero zero one one zero zero four five zero. bá mi ẹ ti japa kúrò lágọ̀ọ́ ọlọ́pàá mo jẹ́rìí yín ná kóòlù sọ kúlù sọ kásá tètè máa bọ̀ nílé oúnjẹ títán lé ọkùnrin mẹ́ta àpọ̀. Eh, guy eh, you sure say na the na the street be this. Abba, now the street be this now. Street and LA. I sabi this area anytime. I sabi this area now. Now the street be this. You don't see me, I no follow you now. Come this place, so the time mm. wey you now come to uh, eh, revival, I no come. So mm. Ah, we don dey ah, we don dey work ah, since morning. I no see anywhere. Mm -mm. You see, eh, he sure me. That guy, if I still see him today, I recognize him die. You know the guy. I sabi the guy now. He and one girl like that. Down, I sabi him now. Na the area that na the area be this. Yeah, I still remember. I got Farabale ló kú báyìí. Eh, no man. I'm farabalẹ̀. I'm amari, I'm pe. Na the guy be that o. Eh? Na the guy, na the guy. You sure say na the guy be that? Na him, na him be that. Na him be that. Eh, no wahala, na him. Eh. You go tell me say Eh, in house kò dé ara wọn. ṣó o ní ìdí eh, ìlú tó di sí mi. mo trailer mo trailer mo trailer. ẹ ǹjọ́ di since o fa sinna dis year. Eh, mo trailer mo trailer don dey go mo mo mo mo. ìyá lọ́jọ́ sí. lórí ìburú ni tẹ̀lé mad you saw a prey physically with your hand you saw this prey to yẹ kẹ́ gbé wálé fún mi prey to yẹ kẹ́ gbé wálé fún mi orí yóò pé o. bàbá ìjọ bàbá ọlá bínú sí wa ìwọ̀n bínú ẹ̀ yẹ̀rì àwa wò pé ká kò fi mú filẹ̀ díẹ̀díẹ̀ ní ká tó carry out operation yẹn ni and take time. Blade ọ̀rọ̀ tó sọ yẹn tún sọ́nsẹ̀. Ah, ọba àwọn ẹjọ bàbá mo ní kakọ kakọ fi mú filẹ̀ díẹ̀ pé ká fi ká fi train ẹ̀ díẹ̀ ká kọ́kọ́ fi mọ whereabout ẹ̀ ká kọ́ máa ká kọ́ máa bọ́ ọba. ìlànà ìmọ̀ràn. ọ̀pọ̀ ẹ̀rọ bínú bàbá. blade nígbà tí mo rántí the last time I check ìtumọ̀ blade ló ń pè ní abẹ́fẹ́lẹ́ abẹ́fẹ́lẹ́ ló ń pè blade mo mú rí pé ò fẹ́lẹ́ rárá àsìkò dà àsìkò wo ni mo ní láti máa fojú filẹ̀. I'm vulnerable. Don't you understand? Kò yé yín ni wọ́n ń sàkàdọ́ náà. Wọ́n náà mad. Ẹ ṣe ni. Bàbá ẹ má bínú, ẹ wo we promise à ń ṣèlérí fún yín ni ewé sáré fún wa ní forty eight hours a máa Papa papa, kò ní pẹ́ àpá ọlọ́run kò ní pẹ́ á forty eight hours Papa. just forty eight hours. mo fún yín ní forty eight hours tẹ́ ẹ bẹ̀rẹ̀ yẹn ẹ la ìtìyín sílẹ̀ kẹgbọ́n mi tí ẹ ò bá deliver fún mi in forty eight hours mo tún tún sọ tí ẹ ò bá deliver fún mi in forty eight hours máa drop ní dead ṣẹgbọ́n tí mo sọ yẹn kí ni mo sọ. kí ni mo sọ. ẹlẹ́màá drop ẹlẹ́màá drop. n máa pa yín ni ìtumọ̀ ẹni tẹ́lẹ̀ gbọ́ yorùbá n máa pa yín ni get out get out. Idiot! gbogbo ẹ̀ kúkú ti dojúrú ìyàwó ti lọ ìjọ ti lọ kàkà tí màá fi ya wèrè ah ó kúkú pé mi kí n fi ọmọ mi ṣe májèmú náà o mi ò lè ya wèrè bí mo bá padà kú gan-an màá ṣàgbádùn díẹ̀ kí n tó kú. Daniel kí ni n tó ṣe ọ gan lẹ́nu bíi ọjọ́ mẹ́ta o ò dárayá ojú ẹ̀ kan fàrú o ò bá wa ṣeré àbí kí ló kí ló ṣẹlẹ̀ gan. ẹ bá mi bí léèrè o ẹ bá mi bí o kò sí bí mi ò ṣe bí tó o ṣe ló di ẹnu kúkú bí ẹsẹ̀ dáfídì. Daniel bá wa sọ̀rọ̀ kí ló ṣe é. mo fẹ́ bá pásítọ̀ Paul sọ̀rọ̀. ah kí ni tó da ìwọ àti pásítọ̀ Paul yìí pọ̀ gan. Daniel ìjọ tiẹ̀ mọ̀ pé ọ̀daràn apààyàn ẹni tí ìjọba ń wá ó lọkùnrin tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ àbí kí ló dé gan. ẹ mo fẹ́ bá wọn sọ̀rọ̀ kí n tiẹ̀ mọ ibi tán wà lọ́wọ́lọ́wọ́. gbẹnu ẹ sọ̀hún gbẹnu ẹ sọ̀hún kò mọ ibi tán wà wo Daniel etí ẹ mélòó tó bá tún dá olùkọ́ arákùnrin yẹn nínú ilé màá nù ẹ jálajàla wàá rò pé kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù ni mo nà ni. ẹ̀dá ẹ fi sílẹ̀ ẹ fi sílẹ̀ ṣe bí o kàn fẹ́ o kàn fẹ́ bá sọ̀rọ̀ náà. ẹ mo fẹ́ bá wọn sọ̀rọ̀ kí n lè gbóhùn wọn. fẹ́ bá Pastor Paul sọ̀rọ̀. ẹ̀yin náà fẹ́ pè. lára àwọn nọ́mbà tó fi pè mí lọ́jọ́ sí ìkan sì wà lórí fóònù. ó tiẹ̀ dáa ìyẹn náà dáa ẹni nọ́mbà ọ̀daràn lórí fóònù yín ẹ pè kágbé. The number you are trying to call is currently not reachable. Oh. Please try again later. Ṣé wọn náà ṣé o ti fi ti ara rẹ̀ gbọ́ báyìí? Pé aago rẹ̀ ò lọ. A ṣe lọ, àbó ti lọ ni. Ẹni tó pé a ti change nọ́mbẹ̀ láti gbà tó ti sápò lágọ̀ ọlọ́pàá. Àbó ti lọ, ó lọ tì. Kò dára yá o. Ṣùgbọ́n dára yá o. Tó bá sì yá tí aago rẹ̀ bá lọ, ó mọ̀ rí bá sọ̀rọ̀. Ẹ ṣe dáadé. So o ti wá jẹun báyìí wà ló jẹun wà ló jẹun. ẹ jọ ìṣàmù. àlàyé báyọ̀ ẹ̀ dà báyọ̀ ẹ̀ ẹ jọ ìṣàmù mi ẹ má pa. àṣé báyọ̀ ẹ̀ dà ní ma lórí ti ẹ mọ jẹ ìyá ní mad bàbá àgbàlagbà. bàbá. ìjọ bàbá ìjọ ìjọ gangan and the mad boy be this. sọmọ yẹn rẹ. ọ̀rẹ́lẹ̀ ìyá bàbá ẹ dẹ̀ ṣú ọ pé kí n ṣe òkú ọ̀nà mọ́ṣúárì lẹ́gbẹ́ wa bí. kí lẹ́yìn ṣe àṣìbí ọmọ ward. Ah. You want a look baba face? ẹjọ ẹjọ ẹjọ ẹ ṣàánú fún mi ẹjọ ẹ má pa mí. èmi náà kì í ṣe ìkà àbí ojú mi tú ojú mi tó òun ṣe ojú ojú ti ká. ìránṣẹ́ ọlọ́run àlàyé ni yóò. ìránṣẹ́ ọlọ́run àlàyé ni mí. ọlọ́run ló pè yín. ọlọ́run ló pè mí. abẹ́rẹ́ tí yá ti lọ́kọ́nà ogun tó dì. abẹ́rẹ́ mi dẹ̀ máa ń lọ́kọ́nà ogun tó dì. ìjọba àbáyọ̀. mi ò kí ń ṣe ìka ìyọ̀ dáadáa náà ni mí. ẹ ṣe pásítọ̀ pásítọ̀ pọ̀ bẹ́ẹ̀ jọ ẹ má ẹ jọ ẹ ṣàánú fún mi ẹ jọ ẹ ṣàánú mi ẹ gbà wàá dẹ̀ rí àánú gbà lórúkọ Jésù. àmín àmín lórúkọ Jésù. iṣẹ́ kékeré kan ni mo fẹ́ bẹ̀rẹ̀ kì í ṣe iṣẹ́ tó le ó máa ṣe àbò òní ṣe. ah máa ṣe sá. wọ́n máa tiẹ̀ jẹ ikú pa ẹ̀. tó bá ṣe iṣẹ́ yẹn wàhálà àánú gbà. ah máa ṣe. ṣùgbọ́n tó o bá ṣe iṣẹ́ yẹn ikú ni. ah máa ṣe sá lẹ máa ṣe ọlọ́ọ̀ máa ṣe sọ fún àtẹ nípa mi máa ṣe sà èmi nìkan lọ́kàn láwọn àwọn òbí mi ẹjọ́ èmi náà mọ̀ ọ́ ṣe bí ìwọ làbúrò gbé mi. bẹ́ẹ̀ni. èmi náà ni mo pa gbé mi ẹ̀gbọ́n ẹ̀. àti ah! gbé mi ah! mi ìyá jẹ mi. o fẹ́ nà mí. àbẹ̀wò ló wá kẹ́yìn jáde tó ga eh, o fẹ́ nà mí. máa ń pa ya ni. aṣọ ẹ̀gbọ́n ẹ̀ náà ni mo nílò mo nílò kó bá mi lọ gbé aṣọ ẹ̀gbọ́n ẹ̀ láàrin ọjọ́ méje ó máa fún mi àbó mi fún mi. a ah, fún yín sáà máa fún yín ní gbogbo ẹrù wọn sá. ó lóun máa fún mi ní gbogbo ẹrù wọn. bàbá ló máa fún yín wardrobe ni ẹ o. ìgbà ìgbà tí o mú yókò filẹ̀ orí ẹ pé báyìí ń ṣe bẹ́ta o ti ń ṣe nọ́mà. ọmọ dáadáa lọmọ ìfẹ́ jẹ ọmọ dáadáa ló fẹ́ yà. èmi ò wá nídìí wardrobe yín aṣọ kan péré ni mo ní especially àwọn aṣọ tó máa ń wọ̀ tó jẹ́ pé tó bá ti wọ̀ báyìí gbogbo <laughs> kíni ló máa jáde wá. ṣó ń gbọ́ ṣó ń gbọ́ ṣó ń la etí ẹ̀ ṣó ń la etí ẹ̀ má lọ ṣe mistake o. ṣe mistake màá mú wá màá mú wá fún mi. bẹ́ẹ̀ sà màá fún yín méjì. you just have two days ọjọ́ méjì péré ló ní láti fún mi. blake. bàbá àgbàlagbà. ẹ ṣọmọ ẹ lálejò ọmọ gidi ni ẹ ṣí lálejò ó ti dọmọ wa ẹ wá hmm. wáìn tó dáa fún ọ ẹ má fún lọ́jà o torí tó bá fún lọ́jà ọjà máa jẹ ẹ wá rice chicken ẹ ṣe lálejò ẹ tí ẹ sì rẹpẹtẹ gbogbo tó bá ti fẹ́ ní jíjẹ àti mímu ní fún Johnson àbí kí lórúkọ yẹn Johnson gbogbo tó bá ti fẹ́ jẹ ni kò jẹ ṣòtì yẹn sì fi comfortable feel àtọ ilé nílé ẹ má gbàgbé o ọjọ́ méjì péré ni. àbáyé àgbà ìjọ lọ́wọ́ bá ìjọ òyà tó tún gbọ́dẹ̀. blade ẹ̀ṣọ́ mọ̀ ẹ́ lálejò ọmọ dáadáa ni olùmọ̀gbé wardrobe fún bàbá ọmọ dáadáa ni ẹ ṣe gan ni. ẹnì kan ṣe lálejò. ẹ máa ṣe lálejò. ṣáyé fún rice owó ọrọ̀ ọlà ni mò ń wá ká mo wá pàdé gbèsè àṣetì àti máyọrí lọ́nà mo pàdánù iṣẹ́ ìránṣẹ́ mi mo pàdánù ìyàwó mi ọmọ kan ṣoṣo tí mo tún ní ó tún fi àìsàn gbédè yìí wọ́n sọ di aláàárẹ̀ lórí bẹ́ẹ̀dì. ti ṣe mi ló gbọ́dọ̀ máa ti ṣera rẹ̀ ó gbọ́dọ̀ wá kó èrè ẹsẹ̀ mi ni àmì ò gbọ́dọ̀ jìyà yìí lásán ní ò gbọ́dọ̀ jìyà yìí lásán ah! ṣòwárí o ìwọ bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù máa bá ìjà máa gbẹ̀sán èmi ni àbàtì ẹ̀jẹ̀ mi ò kàn ní bàtì ẹ̀jẹ̀ nìkan máa bàtì ẹ̀jẹ̀ kan lẹ̀ èmi ló sọ bẹ́ẹ̀ àbàtì ẹ̀jẹ̀ kan lẹ̀. Ah, ìwọ ọlọ́run kí ló dé kí ló ṣẹlẹ̀ báyìí kí ni ìṣẹlẹ̀ sí wa kí nìkan tó ṣẹlẹ̀ sí wa náà kí ló ṣẹlẹ̀ sí ìdílé yìí kí ló dé olúwa ta ni mo ṣẹ̀ kí ló ṣẹlẹ̀ gan kí ló dé. ara ah, rẹ balẹ̀. Oh. Ah. ìyá mi farabalẹ̀ wá jókòó. kí n jókòó kí n tún jókòó náà rẹ léyìí kí n jókòó wá o ọ̀dà mo ti gbọ́ ti yín. Hmm. a ní wọn farabalẹ̀ fún ara rẹ̀ ní òfin àṣà ẹ̀sìn ara rẹ̀ wọnú ilé wa. kí lè rà lọ́wọ́ àwọn ajínigbé yìí tí ẹ sanwó fún wọn. àdúrà wo ni wọ́n sì jí gbé mi gbé yá àbí títà tẹ̀sẹ̀ bọ́lọ́wọ́ ti gbé mi. tí Johnson ló tún dé yìí báyìí kí lè rò páàsì sí irú oníwò lè mọ kọ sí gbẹ̀gbẹ̀ báyìí ní ìsẹ́yìn. mi o òye mi àti wá káàkiri àórí àmọ́ tá a ṣe. a ní ọ̀fọ̀ kan balẹ̀ a ní ọ̀fọ̀ kan balẹ̀ sẹ́ẹ̀ ọmọ mi Johnson fúnra rẹ̀ ní ọ̀fìn ẹ̀sìn ara rẹ̀ wọn ló lè wá ọ dá mi lójú ni. Hmm. Ah. ìyá agbèrè bàbá ojú pọ̀ kòkó mọ̀ fọ́ ọ̀gẹ̀dẹ̀ ń pọ̀ kó mọ̀ sí dẹ̀ ṣe rí ọ̀rọ̀ tó ń fi ni yìí kò ní pa ni o láyọ̀ àtàlàáfíà láàrin Johnson àbúrò sì ní ṣẹlẹ̀ sí i ṣùgbọ́n ṣé ẹ ti wá pe nọ́mbà rẹ̀ báyìí. mo lọ lẹ́rìn méjèèjì tá a mọ̀ pé ó máa ń lọ tá a ti pèsè kó lọ mẹ méjèèjì ò wọlé kò sí kankan náà tó wọlé ó kú ni pín ó wọlé o. sẹ́ni tó bá di ní òwúrọ̀ wa wọ́n lọ sí police station láti lọ́ọ́ fi tó wọn létí ntọ́kànnù. ẹ ṣe rí bí lọ ságọ́ ọlọ́pàá nìyẹn ló dà kápítọ̀ àwọn ọlọ́pàá létí mo sì gbàgbọ́ pé a rí. ibà ó ibà ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbá yín tó láyé ẹ̀yin ọ̀tàrà gàgàgàgà sí sẹ́lẹ̀gà ọkà kiri kàkàkàkà àwọn ni àwọn apẹrẹ mọ́ ìyàgbọ́n olókìkí òru àwọn ìjà mi ò sọ̀rọ̀ mọ́gà ọmọ mi wọn sọ fún ọ èmi ní lílì kékeré àtàbà ìní mi ṣùgbọ́n wọn bí wọn dá tán fi mi bọ́jú èmi ò sà èmi bí èmi kà gbogbo ẹ̀yìn bíbá ègún ni òòró jù mí ni iná ni iná lójú iná lẹ́nu àkàtà jẹ́jẹ́rì sórí ibi tó dé yìí ó ti mọ̀yàn fọkànbalẹ̀ kékeré ni mí o ẹni tó bá fọwọ́ kàn mí fọwọ́ kan kú ẹni tó bá ṣẹ́jú sí mi ó ṣẹ́jú sáàrùn <laughs> kí ló pọkọ rẹ ná níran àbí níran kọ́ kò káre sóòsì tán ṣó o mọ̀ pé mo sọ fún ọ lọ́jọ́ kìíní àná mo níṣẹ́ tó fẹ́ ṣe yìí kò ń ṣe fún ọmọ kékeré o ó lè dàgbà kó o léwu lórí ṣùgbọ́n kó o mọ̀ láyà níbi tá a dé yìí mo nílò àyà rẹ mo ti bọ̀ sọ̀rọ̀ sórí ẹbọ méje ọ̀pọ̀tọ̀ lóde fún oríṣiríṣi ọjọ́ méje ọ̀rìn àwọn ìrìn àjò kan sóyí ọ sóun gbọ́ nǹkan tí mò ń bá ẹ sọ. mò ń gbọ́ yín bàbá. ó àwọn ìrìn àjò kan ó wọnú ilẹ̀ ó rìn lórí omi ó rìn lórí afẹ́fẹ́ ó fàyà tulẹ̀ tururu báyìí mi ń gbọ́dọ̀ gbọ́ yé lẹ́nu rẹ oró fẹ́ dọkun tó ṣetán àbò ṣetán. Ah, bàbá mo ti ṣetán. mo ṣetán o. mo ṣetán bàbá. mo ṣetán. Eh, torí bẹ́ẹ̀ ṣe ń wò mí ah, ìyà tí jẹ mí ọjọ́ ti pẹ́ <laughs> mo sì ti pàdánù gbogbo. Hmm. kò sí nǹkan tó kù mí kù kò sí nǹkan tí mo tún fẹ́ pàdánù mọ́ bàbá mo ṣe tán àti gbẹ̀san mo ti ṣe tán bàbá. ó dàbà o ó dàbà o yà gbélé gbé dúdúdú bẹ́ẹ̀ olóòfẹ́ dọkùnrin sọ pé ọ̀là kàràkàtà ni mí. ọ̀là kàràkàtà ni mí. ọ̀là gbìrìgbẹ̀gbẹ̀ ní àyà mi. ọ̀là gbìrìgbẹ̀gbẹ̀ báyìí ní àyà mi. o gbọ́dọ̀ bẹ̀rù ọ̀tá o nǹkan tí mo fẹ́ ṣe fún ọ ó lójú àwọn tí mo mọ̀ ṣe fún ọ ẹ̀san tó ló fẹ́ gbà hmm, ó jẹ́ kí n fẹ́ ṣe léyìí fún ọ. ó ti dọ́kùnrin sọ pé mo ti dọ́kùnrin mo ti dọ́kùnrin bàbá ó yá dìde ńlẹ̀ gbéra ńlẹ̀ gbéra ńlẹ̀ gbéra ńlẹ̀ ó lọ hmm. síbẹ̀ o ó rìn díẹ̀ síwájú díẹ̀ síwájú díẹ̀ síbẹ̀ ó tún dúró ó tún dúró ó mọ̀ mí ni èmi ogun, èmi ìkà èmi ẹ̀rù jẹ̀jẹ̀ ah, ṣá kò mọ̀ mí òun dúró òun pẹ́ mo dóde ọ ẹ ṣé ẹ̀yin ìyá mi ẹ̀yin olókìkí òru àpẹ̀rànmọ́ àgún ọ̀la kàkàkà ẹ sọ fún mi lọ́jọ́ kìíní àná ẹni mọ́ ọlọ́pẹ́ tì mí lẹ́yìn ìmọ̀ pé báyìí ni ó sì ń tú mi sí èmi ọkùnrin ọkùnrin méje ó ti pẹ́ o ó ti dé bàbá mo ti dé lọ mo dé mi ò bọmọjẹ o ó lè wọ mi ò bọmọjẹ o bàbá nǹkan tó ṣe lè wọ àmọ̀jẹ́ adélé jẹ́ adélé mi ò bọmọjẹ. ẹ gbà mí ọ̀gá ọlọ́pàá ẹ gbà mí ẹ ṣàánú mi ọmọ kan ṣoṣo tó kù ní ìtorí ẹ jọ ṣàánú mi. ẹ calm down ẹ calm down ẹ ní sùúrù bàbá ilé ló ṣẹlẹ̀ gan-an. tó kò yé mi mọ́ àárín ọmọ ní sẹ́ńtà ni ṣàdédé la ọ̀kan rí mọ́ ah, ah. n tá àwọn àgbọ̀ ni pé àwọn kan ní ẹ fi mọ́tò gbé lọ. kí lẹ sá sí. wọ́n láwọn kan ní ẹ fi mọ́tò gbé lọ. Hmm. kalẹ̀ yìí náà fúnra sí. Ah, tálà àbá tó fúnra sí bí ò sí ọkùnrin ọ̀daràn ibi náà wọ́n ti mú un tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n bóun ló ṣe bọ́mọ yín lọ́wọ́ bóun ló ṣe bọ́mọ yín lọ́wọ́ kò yé mi. ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ah, ṣùgbọ́n mo fi ń dá yín lójú pé àárẹ̀ ọmọ yín dandan. ẹ dákun mo bẹ̀ yín lórúkọ ọlọ́run ẹ ṣe gbogbo tó bá yẹ kẹ́ ẹ ṣe lórí ẹ̀ ẹ má jẹ́ kí ìran kí kí kí ọkùnrin kọ́ sọ mí sí kólóbó ẹ má jẹ́ ọ sọ mí sí kólóbó nínú mi wá sọ́dọ̀ wa ah, bẹ́ẹ̀ni ní sùúrù tó mo fi dá yín lójú pé a rí ọmọ yín dandan ni. Ah, ṣàánú mi ọmọ kan ṣoṣo tó kù nìyẹn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ah, Johnson Johnson ah ìgbàgbọ́ ló ah Jésù ò ṣe é ìgbà wo ló dé ẹ kí ló ṣẹlẹ̀ ah. níbo ló lọ níbo ló níbo ló lọ ta ló fi mọ́tò gbé ọ wá ẹ eh, jọ́sìn ah, olúwa ṣe olúwa ṣe. Ah. èwo ló fẹ́ kọ́ dààmú àwọn ìbéèrè tó ń bi léèrè nísìn ẹ eh, Johnson bó ni níbo ló lọ àwọn wo ni a gbé ọ lọ ṣé wọn ò ọ ẹ eh? tẹ́lẹ̀ kí wá kí ni ìyàtọ̀ nù béèrè tí mo béèrè mi kí ni ìyàtọ̀ nù béèrè tí àti tèmi tí mo béèrè ọkọ mi bò ní. ṣé tí mo ti awé ti lágbàdo. bò ní bò ní ah jésù ò ṣe jésù ò ṣe olúwo ṣe Mọ́rílá Ìgbàlẹ́ta kí lẹ wá ṣe sí ẹ ṣìnà ní abẹ́ sáfójò. Paul ìwọ gan ni mo fẹ́. ìkọjá yìí níran èmi ló lánà gbàgà dárúkọ mọ́ lórí bẹ́ẹ̀ yẹn kí gan ló fẹ́ kí ló wá ṣe. ó ti wá gbàgbé ni wípé tí paramọ́lẹ̀ bá sáwọ́ mi ìṣòro owó máa ń pàdé owó ni èmi ní paramọ́lẹ̀ ìwọ ni wọ́n ká mo mọ̀ pé o lè ṣùgbọ́n èmi ní paramọ́lẹ̀ mo ti wá wọ́n òwò ẹ̀ sìn báyìí dandan ni kí owó gbọ́wọ́ pàdé ìwọ. ó pa mí níyàwó ó sọ iṣẹ́ ìránṣẹ́ mi di akúrẹ̀tẹ̀ ó báṣẹ́ ìránṣẹ́ jẹ́ mọ́ mi lọ́wọ́ ọmọ mi sì wà lórí bẹ́ẹ̀dì àìsàn dandan ni kò rí jà. ó ti lè gbàgbé èmi gan-an ni pásítọ̀ pọ̀ pásítọ̀ yẹ́gẹ̀ẹ́ jìgìjìgì yẹ̀fìyẹ̀fì lòyẹ̀ẹ́sì. jẹ́ sọ kébìkan fún mi. kí ló fẹ́ sọ. ajá tó bá wọlé tẹkùn mi afẹ́jẹ̀wẹ̀ nírọ̀ afẹ́jẹ̀wẹ̀ nírọ̀ afẹ́jẹ̀wẹ̀. ayé má tù wá sí ọ̀dọ̀ mi mọ́ kò má lérí mo fi yẹn tẹ́ wo ni o nonsense. kété ẹ̀dùn sàṣà tí ń pa kékeré lẹ́kún jẹ́ńbẹ́jẹ́ lè ní mí má dàrí kàn ní mí ó mọ̀ mí èmi àjọ̀nú gangan tí ń gbénu lé tuntun ń dẹ́rù bara rẹ̀ pọ́ọ̀lù. má jẹ́ kó mọ̀ wípé mo gbóná bí ẹlẹ́gùn ìṣọ̀pàná torí ìṣọ̀pàná gangan ògbóná ẹlẹ́gùn rẹ̀ ló gbóná má fojú ẹrí mọ̀ bọ́ má sọ fún ẹgbẹ́ mi ò sẹ́ran rírọ̀ rárá rárá. wá gbọ́ mi o ó kàn ní kí n wá ní kí n wá ṣèkìlọ̀ fún ẹ hmm? kí n wá ṣèkìlọ̀ fún ẹ kó dẹ̀yìn lẹ́yìn mi mo sì máa gbẹ̀san torí mo sì ń padà bọ̀ mo ń padà bọ̀ tí mo bá dẹ̀ sí padà dé <laughs> ilẹ̀ á ẹ lọ mo gbogbo Yorùbá. ewé ń jẹ́ o alàgbàpọ̀ lù ìkìlọ̀ lè yé o ìkìlọ̀ lè yé o atẹ́gùn tó ká san yàrá lẹ́yìn hmm? ọba kíyèsí dáadáa atẹ́gùn ń gbé ẹni tó lásán lọ. Hmm. ṣé pé pásítọ̀ níran òun náà ti rìn síwájú ah! ṣé pé pásítọ̀ tó jẹ́ pé hmm. ó bẹ̀rù mi gan pásítọ̀ ní tọ́kì sípò náà ti wá nọsẹ̀ síwájú náà fẹ́ bá mi jà níran. kìí ṣe obìnrin máa ọkàn ẹni tó gbórin gbórígì ṣùgbọ́n ní kété tó bá ti lè rí aṣọ tí mo sọ pé o mú wá tó bá ti lè rí mú dé yìí àbùṣebùṣe ọjà ara mọ́sẹ́ ni o ọjà ara mọ́ tó fi rí aṣọ mú wá ni bí bẹ́ẹ̀ kọ́ tá à ń sọ yìí yóò yíwọ́. Johnson. Ẹ dájú. O ò sùn ní. Oorun tí kò ní ní sá. Ó yé mi dáadáa. Dúró ṣé ọ̀sán ni kò sí irun kan? Àtọ̀ sá àlàáfíà mi wà sí. Tó mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́. Ibo ni a gbé ọ̀rọ̀ gan-an? Àwọn àwo ló sì bá jáde. Tájú kò sáwọn tó gbé mi lọ o. Kò sí ẹnikẹ́ni tó gbé mi lọ. Mo ní kí n jáde kí n tiẹ̀ mọ̀lú díẹ̀ ni. Ibi tí mo ti ń lọ, mo ti ń mo kàn déédéé sọnù mo dé try láti find way mi sílé pàbó ló já sí ló ṣẹlẹ̀ ní ẹsẹ̀. Ah, ah, ọ̀gá o ṣùgbọ́n ẹjọ́ dájú ṣé àwọn ìbéèrè yìí yẹn ṣó lè díjọ́ mi torí bí mo ṣe ń wà gan wọ́n ti ń kùn mí. kò burú oorun ayọ̀ lásùn. àmì dájú ó dára sà. ó dára oorun ayọ̀ lásùn. Ah, ẹ̀yin náà mọ̀ pẹ̀lú sọ̀rọ̀. mẹ́rin lè pẹ́. olúwa tìrẹ ni gbogbo agbára mi olúwa mi ò gbọdọ̀ fojú sunkún ọmọ eléyìí ọlọ́run mi ò gbọdọ̀ fojú sunkún ẹ̀ olúwa tó ní ààbò lọ́dọ̀ olúwa mi dáàbò rẹ̀ kù. Eh, eh, guy guy guy wetin dey sup now bobo ti n pẹ na wey dis guy na ati n pẹ n bi by now. steve wetin dey happen you no tell am say na nine be meeting. wetin you dey talk sef. i tell am na mo sọ fún na. ah wetin come dey happen. mi ò tiẹ̀ mọ rubbish tó bá mi dánwò yìí. okay fine if you tell am eh, why he never come why he never show. I want even go. Okay, uh, you see, you know, say if you no carry this clothes go house, Baba ma change here for her. So now, Baba ma change here for her. Mo do something, o. Mo do something, o. Oh, oh okay, shebi you still get the guy number. Uh, call am. One and true again number. Uh, hey, call am. Number. Again number. Don dey here since. Ǹjẹ́ mo máa kọ́ dídá? Máa kọ́ dídá. Wẹ́ẹ́ kọ́ dark. how far now wetin dey do you wey my family i play ludo ni ah no go dey wine federal o ṣòro tí wọn mọ tó dára fún ẹ wo ìwà ẹ kọrọ àmàṣe one time má yẹ kó pẹ́ rárá ojú ẹ̀jẹ̀ làwọn boys wá o nonsense how far wọn ò bọ ní sèé dey come wọn ò just rest wọn ò chill ní dey come. swala baba ti fa. no no no lele na. hello mo ní mò ń bọ̀ ń bọ̀ bọ̀ náà. ìyàwó àbúrò yín kí lẹ lérò bá lè ṣe gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ fún un. èmi rò pé bóyá ká fún ọ lówó ṣọmọ tá a bá fún lówó ní tó bá fẹ́ pera fúnra rẹ yóò mọ nǹkan tó bá fẹ́ pera. Johnson ń bọ̀ lọ́dọ̀ àwọn èèyàn. Daddy, mi mọ́mí ẹ̀rọ alexa. bàbá gbé mi bàbá gbé mi mo ti bẹ́ẹ̀ mi nìkan mọ̀ ọ́ ṣàkíyèsí ọmọ yìí ìmọ̀ bẹ́yìn náà ṣàkíyèsí rẹ̀ láti ìgbà tó ti sọnù bó ṣe ń ṣe ìṣesí rẹ̀ kò kò dáa rárá. Johnson níbo lọ ń lọ ń wò yìí. actually dadi oru ló mú nínú yàrá mi oru yẹn ó mú wọn wá mú mi láti inú wá mo wá ní pé kí n lọ gba atẹ́gùn díẹ̀ ń ta ni ṣé kò wá jù bá yẹn lọ ah. ló wá dákẹ́ sí i ó dàbọ̀. ẹ ṣe wọ́n mi wọ́n mi wọ́n mi wọ́n mi. ẹ Johnson Johnson kí n tọwọ́ rẹ. sa. kí ló wà lọ́wọ́ rẹ. kí ló wà lọ́wọ́ mi. o tún bi mí léèrè ni àní kí ló wà ní tọwọ́ rẹ. kò sí kòkòrò mi o bó ti àpò I don't know. I mí ká. Ah, ah. I ti ń pẹ́. Eh. Ah. kí ló tún ṣẹlẹ̀. ọ̀nà ní kò bìlì owó yẹn court kọ́ mi lẹ́nu ẹwù ẹwù ṣiṣẹ́ rí ó ti sún èmi báyìí mo dey go ẹ jẹ́ ká máa lọ we don waste time too much for here time ti lọ àwọn tó wà ládùúgbò they go soon dey suspect us ẹ jẹ́ ká kúrò náà. bàbá kò lè possible náà lọ sí bo lọ sí bo láì máa ṣọ délé ẹni ọ̀la rẹ̀ sọ fún bàbá náà kò lè possible. ok ah. ok ok fine nínú pé kí àwọn aládùúgbò kan mú wa kọ́ gẹ̀ẹ́tì wa níbi tá a wà yìí àti pé ká délé ká lọ ká lọ explain fún bàbá pé yàrá aṣọ ọmọ ìwúrò fẹ́. o de tó ń rí sọ náà àwọn nǹkan mọ̀ fọ yẹ ẹjọ táǹtì lọ àti pẹ́ nígbà yẹn. o rí sọ náà ẹja mú ìwọ ẹja mú ìwọ. ẹkùn ìwà ìjà rẹ. ẹjọ ẹ dárí jì mí ẹrù ló ń bà mí. ẹ̀rù ló ń bà wọ́n lọ wá ń darún fúnra rẹ̀ ó sì ti sọ fún wa. ẹ má bínú wọ́n ní àwọn làwọn pàǹtí gbé mi wọ́n dẹ̀ ní tí mi ò bá mú aṣọ yẹn wá àwọn ó pa èmi náà ah! Ah! ẹ dẹ̀ mọ̀ pé èmi nìkan ni ọ̀kan láwọn tó kù yín kù. Ah! jésù olùgbèjà eh. níbo lójú ẹ wá mọ̀jẹ̀yẹ ò jẹ́ wá gbé e wọ́n pa wá lọ́mọ àkọ́kọ́ níṣe ni wọ́n tún lérí olúwa wá jà fún wa ìwọ ló lè jà fún wa ìwọ nìkan ló ń jà fẹ́ dáa ìwọ ló lè gbèjà wájà wá jà fún wa wá gbèjà wájà ọlọ́run ìwọ àwọn nìkan ló lè jà fún wa ló lè gbà wá là ìwọ nìkan ló lè dìde ìjà fún wa wá jà fún ọlọ́run tó pọ̀ ní pàtì agbára. red ọba àgbàlagbà abẹfẹlẹ for the very last time aṣọ tí mo rọ yín dáná. ọba àgbàlagbà bàbá try láti gé tiẹ̀ àwọn ọmọ ẹ ló disappoint wa. Wow ọmọ yẹn ò cooperate rárá ọmọ yẹn ló fuck up. ẹ try àbí ẹ ò mọṣẹ jẹ. ẹ try àbí ẹ ò mọṣẹ jẹ ó dàpọ̀ ẹ̀mọ́ tó wà stake a lè ṣe ìyá wèrè ni Pastor Paul sapamọ́ náà I'm vulnerable so because of your stupidity nsìn mi ò lè jáde mọ́ mi ò lè ṣe idán mọ́ idán dẹ̀ ti kú lára mi bàbá idán bàbá ẹjọ bàbá bàbá àgbàlagbà bàbá. bàbá àgbàlagbà ẹjọ ẹ má bínú sí wa ẹ fún wa time díẹ̀ a máa wá aṣọ yẹn jáde. ọmọ yẹn kò lọ disappoint ni bàbá kò lọ mess up ni. má fún mi nìyẹn one more excuse from you man drop in there. tẹ bá tó sọ̀rọ̀ bàbá àkọ́kọ́ mi kankan àbáyé wà lẹ́yìn. Don't you understand? Blade! Ṣé kò yé wọn ni? Mo ń sá pamọ́ náà. Mo ń sá suffer ọlọ́pàá. Mo ń sá fún àwọn ọlọ́pàá. Mo ń sá fún ọlọ́pàá. Mo ń sá fún ọlọ́pàá. Ah! Àjọ wa ń bẹ̀ ni bàbá. Ó yé wa bàbá. Bàbá ó yé wa bàbá. Ó yé wa bàbá. Ẹni bí irin bàbá mi ọlọ́ọ̀. Ó pọ̀ fún ẹ bàbá mi ọlọ́ọ̀ sí tì. Ajé. Ok. Wọ́n ní tí òkè ò bá lọ bá Mohammed. Mohammed máa dìde. Agbéra. Tí ò bá lówó ọ̀kadà wọ̀mọ́rúwa, á lọ bá òkè. So tí aṣọ gbé mi bá kọ̀ láti wá bá mi bí tẹ́yìn bá lẹ̀ ṣí èrè lè fún mi láṣọ gbé mi èmi Pásítọ̀ Paul máa lọ síbi tí aṣọ gbé mi wà má dé lọ́mọ. Ó pọ̀ fún bàbá mi Ọlọ́run ó pọ̀ fún ṣe àbá mi yẹn máa rò pé katapila akọlù ó ń bẹ̀rẹ̀ bàbá mi ní bínú ni bàbá. sàmárì dákẹ́ ó ti tó bá. ok blade ìwọ ní kó má kì mí mọ́ àbí ah, mo ní kó dákẹ́ èmi ni mo ní kó má kì mí mọ́ ah, o mọ̀ bíá kò dénú mi o wá ní bí kó tún má kì mí mọ́ tó sí èrè ni ah, ni mad pastor paul orúkọ mi ìránṣẹ́ ọlọ́run àlàyé ni mí ọlọ́run ló pè mí abẹ́rẹ́ mi alọ́kọ́nà kò tó dé guys i must stop lẹ́yìn. do you get it àbótí ó ti sùn. Ah, no no no hundred baba hundred. hundred baba. we are gonna storm that house and get set we storming that house tó bá dẹ̀ wò yẹn kẹ má tún wá ẹ̀ lọ́dà tó bá wò yẹn kẹ Get kẹtù fọkọ. náírà nẹfà Ọlọ́run. a ń ṣèlérí fún yín ni bàbá mi Ọlọ́run jábí tí màmá mújẹmújẹ bàtà sísè ọlọgà ó pọ̀ fún ẹ bàbá mi kò lè sí fọkọ up sẹmọ Ọlọ́run sí ti ajé. ẹnu ẹ ló máa padà pa ẹ ṣòdí tí ìyẹn bá ti wà tó bá ti ń sọ̀rọ̀ jù tí ó dẹ̀ ní result ẹnu ló máa ń parọ́ wọn so therefore gbogbo yẹn ló múra kẹgbáradì we are storming that house and we are getting that lot is that clear. Yes, boss. Yes, boss. Because I cannot be idle. Me, ni ma idle mọ́, eh? mo ń sá pamọ́ fún lọ́pàá. Mi the boldness, me, the confidence, mi ò lè rán to say. ń ṣẹlẹ̀. Àpáta, agbára tó béèrè òun ìlè fún ọ, kò lè ṣeé ṣe gbójú mẹ́. Bá wọ́n ní gbé kinní fún ọ kínú àti wípé ta ni. bó o bá yẹ̀ wò. Ah! bó o ló ṣe rìn ẹ bọ́ kàkàrẹ́ ah! tó bá mọ bí tí mo ti wá èròjà ètùtù yìí dé ìrì mo délé Yemọja olókun ọ̀sà ó kọ̀ jálẹ̀ olóhùn òfun mi ká tó wí ká tó fọ̀ olókùn yarí kanlẹ̀ ó ní kò ṣeé ṣe bó o ló ṣe rìn. Báṣọ̀rún kò sóhun tí n lè ṣe bẹ́ẹ̀ sì ni kò sọ́nà tí n lè tọ̀ láti fi rohun tí mo fẹ́. ẹyin ìyún náà dáa àpáta bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mólù kí ló ń gan tó fẹ́. Báṣọ̀rún arákùnrin kan ló ṣẹ̀ mí ó dá mi lóró ó gbomi jẹ́ kíkorò lójú mi ó kán mi lẹ́yìn ọ̀kan adìẹ rẹ̀ dá mi lóògùn nù mo sì àgò pé bí n bá fọ́ lẹ́yìn kí n sì sẹ́yìn rẹ̀ jẹ́ kò léwọ̀ ah bá a sọ ọdún mo fẹ́ olóhùn lágbára. ó kárí àpáta fọkàn rẹ balẹ̀ ìwọ ti dá mi síwájú ó sì di dandan kó tẹlẹ̀ tútù èmi èmi arógun tó lú awolú kò yí ọ̀run ológogo ṣojo awa rẹ̀ sáilẹ̀ èmi ò kóró gbẹ́sẹ̀ mi tejòtejò èmi ọmọlúgbẹ́jọ́ kìíní àná ọmọ àtìbà ìṣe kọjá bó ṣe rán mi. ó ṣeun bá sọrun. ó kárí. àrítẹlẹ fọdú ara hmm. olóńgbò àṣeburúkú tẹrẹrẹ olóbèlé igbó àtàbà síbí àrítọkọ sí fàgàn lẹ́nu àfọdámọ tọrọ láìyá. Mm alábẹ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kù jìnnà. ó kárí orí mi wú ọkọ̀ èrò ké sí. bẹ́ẹ̀ ni pé kó lọ rè kú sí gbọ́n bàbá onídàgógó aródodo pògo lórí ẹ̀sìn olókójọbí ìrìnwó gbòòwò egúngún kan kò kúkú déjàbúrí ìbàlómégún wọgbó rọmọ ah. wọn ò tètè mọ bẹ́ẹ̀ sẹ́kù bí òjò. ah àpáta ó káre orí mi sì dìde jẹ̀rìn. odò kan gẹ̀ẹ́rẹ̀ tẹ́ pẹ̀lú ògùnpa ògèrèdèrú yọ̀ wọ́n olómọ́dọ̀ náà gbẹ ẹni a ní mọ̀gbà bàdàn mọ́ ìgbòdélé ibà ni wọ́n fi jẹ́ hmm. ògèdèrú yọ̀ wọ́n lọ́mọ́dọ̀ náà gbẹ. ó dàbáwọn ó dàbáwọn ó dàbáwọn ó ti mórí mi wú àwọn orúmọlẹ̀ orí wọn sì dìde ó sì ti ṣetán láti tì ọ́ lẹ́yìn ẹ̀yìn táwa ló ní tòun. pásítọ̀ Pọ́ọ̀lù ni wọ́n ń pe ọkọ rẹ̀. pásítọ̀ Pọ́ọ̀lù. bẹ́ẹ̀ ni. ọkùnrin ọ̀daràn yìí máa láyà o áá. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. Johnson I need you to tell me every details that happened whatever you can remember ọ̀nà ilé rẹ̀ àdúgbò tó ń gbé nísìn nísìn nọ́mbà tó fi pè ọ́ gangan gangan gangan gangan àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àti ohun gbogbo tó bá lè rántí. Ah, sà mi ò mi ò lè rántí nọ́mbà wọn kankan wọn torí mi ò mọ nọ́mbà wọn kankan because anytime tó bá ti pè mí wọ́n máa hide nọ́mbà fún mi ọ̀nà nọ́mbà ló máa ń gbé wá mi ò mọ nọ́mbà wọn kankan ó sàn yẹ kó o mọ ilé tí wọ́n gbé ilé tí wọ́n gbé ọ lọ ó yẹ kó o lè mọ bẹ̀ náà ó yẹ kó o mọ ibi tí wọ́n gbé ọ lọ ó yẹ náà wọ́n kí n má parọ́ fún yín mi ò mọ̀ bẹ́ẹ̀ o tó ṣe gbé mi sínú mọ́tò báyìí náà ti fi nǹkan bò mí lójú ah. mo kàn ṣàdédé bára mi nílé yẹn ni ah. lọ́run ní ká má pa mí gan. Hmm. this is serious kí wàá gan làwọn ọkùnrin ìfẹ́ lọ́wọ́ rẹ for him not to kill you dájúdájú ó ní nǹkan tán fẹ́ gbà. aṣọ gbé mi ní afẹ́fà aṣọ gbé mi ní wọ́n fẹ́ o. bàbá aṣọ gbé mi aṣọ bíi ti báwo fún kíni. mo gbọ́ pé wọ́n táwọn ò bá aṣọ àǹtí bí mi pé àwọn ò lè ní agbára kankan gẹ́gẹ́ bí mo ṣe gbọ́. Now, this is becoming interesting. Ẹni tí Ọlọ́run ò lè mú, Ọlọ́run ò tí ì dáa kí wá ní next move báyìí sá. ẹ gbọ́ mi dáadáa yín guys this is a top secret and a wild card in fact and guys jackpot card ni tá bá lè play game wa dáadáa chance wa ni láti mú ẹni tó ń pè ọ̀daràn yẹn ní Pastor paul yẹn kó tó di pé ọwọ́ ẹ̀ máa ba aṣọ tó wà yẹn. yes sir so mo fẹ́ kí ẹ máa ṣán ilé bàbá gbé mi ni torí pé tí pásítọ̀ Paul ò bá rí ohun tó wá kò ní fi yẹn lẹ that is the card this time around no mistake understood. yes sir. Yes, sir. màmá lórí ẹ dákẹ́jọ́ fariwo ń bẹ̀rẹ̀ náà èmi ò lójú àánú o ẹni ṣe bìtú àtẹkọ ẹ farabalẹ̀. èlò ìlójú àánú o. màá fi ìbọn fọ́ rí. màá bọ́ sí lára ọlọ́ọ̀sì tí. irú rọ́bìsì wo nìyẹn irú kàntàkàntàn wo ló ń bá mi sọ yẹn ewé jẹ mo ti kìlọ̀ fún ọ mo ní kó má tún sọ fún mi pé mo jẹ ìwọ mọ́ kò séwọ tí mo jẹ irú rádaràdà wo lẹ ń bá mi sọ yẹn náà ètùtù wo lẹ ní kí n gbé tí mi gbé ẹbọ wo lẹ ní kí n gbé tí mi gbé ẹ̀jẹ̀ wo lẹ ní kí n wá tí mi wá àbí ẹ̀jẹ̀ wo lẹ ní kí n wá tí mi wá àní tẹ bá ti fẹ́ tí nǹkan bá ti fẹ́ yí mọ́ yín lọ́wọ́ ẹ máa sọ pé èèyàn jẹ wò. ẹ̀yin ìyá mi ọ̀pá kí ọ̀là kí alágogo idẹ ẹ̀yin arógbá sọmọ́balẹ̀ ẹ̀yin ajẹ́ èèyàn tegun mo ti dé ọ ẹ̀mí àpátápààrà wọn láàánú torí ojú àánú ti bá ti kàn lókù. I can never let go of the past. That is what I'm living for. I became a detective to avenge my sister. Hmm. ayé dé bí òpin ayé bá dé oríṣiríṣi láwọn máa rí o ohun tí ò ṣẹlẹ̀ á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ o oníwàásù eke ayédèrú ìran lòdìdé ayé tá a wà yìí ó lópin lọ́jọ́ kan. pásítọ̀ Paul gẹ́gẹ́ mínísítà òṣìkà tó fọlọ́run bójú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ pọ́lì o bó bóyá ó ṣe ó máa rí pásítọ̀ paul gẹ́gẹ́ mínísítà òṣìkà tó fọlá òkojú kí ló wá ṣẹlẹ̀ sí pásítọ̀ pọ́lì o bó pẹ́ bóyá. systematic